Exercise 2. Columns 1 and 2. Kí ló ń ṣe? Jẹ. Kí ló ń jẹ? Òun. Kí ló ń jẹ? Tà. Kí ló ń tà? Àwọn kí ni wọ́n ń tà rà kí ni wọ́n ń rà mu kí ni wọ́n ń mu ìwọ kí mu rà kí ló ń òun kí ló ń rà mu kí ló ń mu ìwọ kí ló ń mu ẹ̀yin kí lẹ ń mu tà.

jẹ kí ni ó ń jẹ òun kí ni ó tà kí ni ó tà àwọn kí ni wọ́n ń tà là kí ni wọ́n ń rà mu kí ni wọ́n ń mu ìwọ kí ni mu rà kí ni rà òun kí ni ó ń rà mu kí ni ó ń mu ìwọ kí ni ò ń mu ẹ̀yin kí ni ẹ ń mu tà. Kini ẹ ń tà? Jẹ. Kini ẹ ń jẹ? Ṣe. Kini ẹ ń ṣe? Ìwọ. Kini ò ń ṣe? End of Unit 16.